ìbéèrè alákọ̀ọ́kọ́ ní ṣe pẹ̀lú àwọn tí ìṣẹ́ kan ṣẹlẹ̀ ní recently tó jẹ́ pé ó ń jà àwọn èèyàn lọ́wọ́ ó ní ṣe pẹ̀lú raping so ó ní ṣe pẹ̀lú pé ọlọ́mọ kan ní ìlú ilẹ̀ Ìgbò kan tí wọ́n rape mọ́ inú church so wọ́n dẹ̀ pa so wà látọ̀tara ó kú látara raping yẹn bóyá pọ́n náà gbà ní fáwọn eh, fire extinguisher yẹn lórí ṣàpàdà kù so nǹkan tó wá ń lọ láàrin àwọn láàrin àwọn gbóòtù àwọn ọmọ ìyá àtàwọn tó jẹ́ kèfèrí ni pé wọ́n ń wò pé ó yẹ kí wọ́n bá rapist yẹn tó rape lẹ́ kí wọ́n bá wí mm-hmm. so àwọn apá kan náà àwọn èèyàn àwọn wò pé kí ló dé táwọn èèyàn wòye sí ní tó ń bí káwọn èèyàn máa kàn máa báwọn èèyàn kàn máa rí àwọn èèyàn so àwọn tó ń jẹ́ tó wà lágbọ́nrin pé òkè o rapist lè ẹ̀ka báwí wọn ò pé ṣé àwọn tí wọ́n mú agbọ́nrin pé òkè o ẹ jẹ́ ká tákù tó ń fa káwọn èèyàn máa rí kejì pé bí akákan bàáyín tó tó rí ìpènyàn lásán wò àwọn wò wípé àwọn ń wò pé ìdí táwọn fi sọ bẹ́ẹ̀ ni pé tá bá mú pilẹ̀ kò ní sí pé irú kan yóò padà máa ṣẹlẹ̀ mọ́ àwọn yẹn àwọn tí wọ́n wá mú pé òkè o àwọn tó ń rí ìpùlẹ̀ ẹ̀ka báwí àwọn wò pé ṣe bí wọ́n ń bá àwọn tó ń múra dáadáa náà wò wọ́n bá wọn ṣe ràn wọ́n rèpù wọn pé wọ́n pé ẹni tó ń lo ìjáàbù lápèjúwe nìsín wọ́n wà nù pé wọ́n lè rèpù ẹ̀ wọ́n rèpù ọmọ kékeré ìyẹn tó fẹ́ ń kọ́ sí báyẹn náà múra dáadáa so ìbéèrè wa ni pé irú agbọ́nrin yẹn ìhàwó ní Islam kọ̀ sí àti pé bóyá yẹn ṣe lè fún wọn níta nípa pé ẹni tó bá gbò pé tó bá tẹ̀ máa ń bá wípé ah, ẹ mọ́kànjẹ́ kábẹ̀ẹ́ tó rèpù lásán wí ní tí ó ń bí káwọn èèyàn máa rí ìpínlẹ̀ ó yẹ kí ìjọba kí wọ́n àrẹ tàbí káwọn èèyàn náà wòye sí so ọ̀nà wo nìyẹn lè gbà sàlàyé fún wọn tí wọ́n fi. alhamdulilayi ṣùgbọ́n tó ṣe náà máa lọ sí ìdílé fún àwọn ọ̀rẹ́ mi ní ìṣẹ́jú ìmọ̀ ìlú báyìí. ọkọ ni pé gbogbo àwọn kan yẹn ìlú kan dáhùn láti sọ bí ló lè jẹ́ opinion Islam nípa rẹ̀. Eh, pẹ̀lú pàtí máa ń pé àwùjọ táwa wa àwọn èlò fún ọlọ́run bá ń bẹ̀ ṣẹ̀ríà ni àmọ́ kìí ṣe pé bóyá tí ẹ̀yin bá mọ nǹkan tí ó yẹ kí wọ́n ṣe ní ìbámu pẹ̀lú òfin tọ́lọ́run ó lè láǹfààní kan tó lè ṣe fún aláwùjọ tó ń yìn bá ti lò fún ọlọ́run nítorí ká pé àti wàá sọ kí ni ṣẹ̀ríà náà sọ lápèjúwe bọ̀ wá lọ gbé fẹ́ni tí ń ṣèjọba ẹni tí ń ṣèjọba wa apply gbogbo ń ta sọ yẹn hundred percent under kófin tí wọ́n ń lò ní kọ́ńtírì yẹn náà kò ní nǹkan kan ṣe pẹ̀lú ṣẹ̀ríà hundred percent ṣògbẹ́ bá lo eléyìí ẹ̀ lè gba aládàmbẹ̀ wọ́n dàbí lábẹ́ òfin ọlọ́run ní ìsìn kápẹ́ nìkan ó pààyàn ìgbà tó wá pààyàn òfin ọlọ́run bá ní pípa pa so under ibi táyà ń sìn gbé constitution ni wọ́n láwọn ń lò tó jẹ́ èrò orí ọmọ èèyàn tí so fún ọlọ́run àwọn wá ní ẹni tó pààyàn yẹn because madonna ti pààyàn àwọn náà pààyàn tẹ́ẹ̀mọ̀tì lágbègbè fún ọlọ́run tó bá ti jọ́gbìn ìdàgbò kìyàmù ọ̀ràn pààyàn ó sì tún nítorí pé kàṣà sọ pé ẹni tó bá pààyàn kan pa anyhow wọ́n pa ní ìbámu pẹ̀lú ṣẹ̀ríà ẹ̀sìn Islam láti hmm. pé ṣẹ̀ríà Islam ló dájọ́ tó ní kí wọ́n pa wọ́n sì pa láti fi tẹ̀lé ti Allah so túmọ̀ sí pé àwọn nǹkan tó ṣe wá ti pọ̀ jù láwùjọ bí táwa ń gbé yìí náà ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀sìn wa á lè lò á lè láǹfààní àti rí dáadáa tí máa tara rẹ̀ jáde lókun ìgbà tá a bá ti lè apply ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam so abọ́ abọ́ náà lọ́pọ̀lọpọ̀ tá a máa sí torí ẹ̀rọ eléyìí ní sìnkápò òfin ṣẹ̀ríà wà Islam sọ pé ẹni tó bá ṣe zina ìyá báyìí ni ó jẹ ìyá tí ó jẹ náà ni pé tó bá jẹ́ ọmọge ni lọ́kùnrin ọmọge lóbìnrin yóò jẹ gbọgọrùn ó sì gbé pamọ́ fọ́dún kan tó bá jẹ́ abilékọ lọ́kùnrin abilékọ lóbìnrin wọ́n sọ lóko títí tí ó fi kú ìsìláàmù wa ṣàdédé sófin yẹn torí gẹ́ ní ìsìn òpin tí èèyàn lè ṣe nígbàjẹ́ náà ni kò ṣe zina kó kí abẹ́rẹ́ bọ́nu tẹlómi ọlọ́run bọ̀ wá dúró lórí eléyìí lásán wá sọ pé wala taqrabu zina ẹ̀ gbọ́dọ̀ súnmọ́ ètò túmọ̀ sí pé gbogbo means tó lè gbéyàn dédé gbéyàn sí ẹ gbọ́dọ̀ jìnnà sí ẹ má súnmọ́ ó túmọ̀ sí pé ẹ jìnnà sí tura ẹ nínú òfin ṣẹ̀ríà wọ́n sọ pé lè lùwà sáà délé hukmul ghayat àwọn ọ̀nà tó máa ń tọ̀ láti fi débi nǹkan àfojúsùn ìdájọ́ rẹ̀ kì í yàtọ̀ rárá sí ìdájọ́ nǹkan àfojúsùn ó túmọ̀ sí pé a bá ẹni tí ó fi tipátipá báyàn lò wí eléyìí ní ìsìn ṣẹ́rí àwọn sọ pé ìyá ipa tó yan jẹ irú eléyìí hmm. so wọ́n máa ń sọ pé wọ́n bá wí tààzí iran ní ìhánilétí ìhánilétí tẹni tó fi tipátipá báyàn lò ó lè dé ipò pípa pa nítorí pé ó ti bọ́ sábẹ́ ìmọ̀ adúnkòkò lajà mọ́ mi yàn àìní jẹ́ káwọn èèyàn kún rẹ́dọ̀fì lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọwọ́ abẹ́ ọ̀rọ̀ ọlọ́run ìmọ̀ innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasadan an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilafin aw yunfaw min al-ard dhalika èyí yóò wà bá múnú mẹ́rẹ̀ẹ̀rin yẹn kò sí dédé wọn ká pa wọn pípa gidi àbí ká tẹ kàn wọn lágbélébù láàyè kí wọn kú bẹ́ẹ̀ àbí kọjá ipa kọ́kọ́ pa wọn ká tó kàn wọn lágbélébù kọjá kọ fún gbogbo kó wa àbí ká gé ọwọ́ wọn àtẹsẹ̀ wọn ní pàṣípààrọ̀ àbí ká ká wọn kó lórí ilẹ̀kùn tẹ̀ má rí wọn mọ́ láéláé náà ní ìdójútì ní eléyìí jẹ́ fún wọn láyé bí wọ́n tún á jìyà ńlá tó bá ti jọ gbẹ̀ndọ̀ lókè yàrá. sọ èyí tí adájọ́ ṣẹ̀ríà tó bá wù láti mú nínú àwọn nǹkan wọ̀nyẹn ni ó mú torí ọlọ́run fi ààyè àti ṣẹ̀ṣà síbẹ̀ an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw min al-ard wa aw tufidu at-takhyir ẹ̀mí tó bá wù yín bẹ́ẹ̀. ráàwọ̀ bí nǹkan yẹn ti ṣẹlẹ̀ ewu ló lè jẹ́ kí ọmọ èèyàn bẹ̀rù jù wọ́n ti sá fún nǹkan yìí jù so that is that tọ́ nísìnyí a sọ wípé lè wọ́sá ilé hukmul ghayat ṣẹ̀rí àti ó ní ẹ má ṣe zina ṣẹ̀rí àti ọlọ́kùnrin ọ̀gbọ̀dọ̀ bọ́kùnrin lò ṣẹ̀rí àti ó ní ẹ̀gbọ́dọ̀ fi tipátipá bẹ́ẹ̀ nìkan lò kò ní tó bá wù yín náà ní kẹ́ ẹ máa ṣe ní nǹkan tó ju yín lẹ lọkùnrin àti lóbìnrin sere àná tó sọ pé ìmúra ẹyin ọkùnrin ìmúra ẹyin obìnrin báwo ni ó ṣe rí ọ̀kẹ́ tẹ́nìkan bá ti wá pé ìmúra ti múra yóò pè fún bàjẹ́ yóò pè fún kí aburú ọsẹlẹ yóò pè fún kí àdánwò ó máa so ìdájọ́ náà tún wá bí eléyìí ìhánilétí náà tún wá bí eléyìí. pe ní pé ìwọ ló pè fún zina káwá sọ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ ńgbà tó pò náà ní múra rẹ̀ náà ní ìbọn náà ló ṣe bẹ́ẹ̀ ìbọn náà ló pè fúnra nù àtẹ̀rẹ́ ò ní sọ báyìí o nítorí ní ìsìn náà sọ pé ẹnìkan pààyàn ò ní sọ pé àtiwájú ìwọ náà ṣe ń gbàjà wọ́n tó ń gbàjà lójú ọ̀pọ̀ <laughs> wọ́n pa ẹni tó pààyàn náà ni so bẹ́ẹ̀ náà ni ẹni tó jalè ò ní sọ pé ha wọn àti ṣe pé ilẹ̀kùn yín sì wá rọrùn láti mọ́ bá wọn. sọ nítorí di eléyìí báyìí wọ́n bá ẹlẹ́ran wí wọ́n bẹ ẹlẹ́ran wí nínú òfin ṣẹlẹ̀ ẹ̀sìn Islam. so ní àwọn tí wọ́n wá wò ó pé ṣe bí wọ́n ń ṣe ìbàjẹ́ yẹn náà pẹ̀lú àwọn tí wọ́n ń wọ aṣọ ẹ̀sìn àbí àwọn ọmọ kéékèèké so pé àwọn fi ń wò ó pé ìmúra káwọn èèyàn má bú ìmúra táwọn èèyàn múra ká má bú bí àwùjọ ti rí bọ̀ kí wọ́n bú ẹni tí. àwọn lèèyàn rẹ ó ti tán fi wọn nǹkan kúrú bàjẹ́ hmm. ṣẹ̀rí àbá méjèèjì wì méjèèjì ṣẹ̀rí àbá wì jẹ́ ṣe nítorí pé wọ́n ní pé torí pé wọ́ọ́rìn wòwò náà ni tọ́wá náà lórí so at the same time tẹ́nìkan náà bá múra múra ṣẹ̀rí àtẹ́nìkan fi lọ́kùlọ̀ lọ nítorí náà ó tún jíyà láti kan sára tọmọ pé ọlọ́run ká dára pàbùrú yọ ọ̀sẹ̀lẹ̀ ni ṣùgbọ́n ìwọ òsèǹ tí ẹnìkan ti fi lè rọrù rẹ̀ sí ọ̀nà. so ẹni tó sì rìn wòwò àní sọ wípé wọn náà lọ fàájàre má lọ rán àwọn ọba okú okú dànù ní rárá o so gbogbo ẹ náà ni wọn bá o wọn nítorí pé tí ẹni tó rí rò pé máa ń ṣe bẹ́ẹ̀ tó rí rò pé so orí òfin ọ̀wá pé orí òfin pé lọ́nà tó ṣe pé ìgbà tí a bá bẹ̀rẹ̀ sí ní káwọn èèyàn títí pé ẹ máa kó wọn dà sọ́kọ̀ ẹ máa kó wọn dà sọ́kọ̀ àwọn jalè ní àwọn gbé nǹkan ní àwọn òṣè kìíní kí wọ́n mú àwọn fún ìkàlùkù di pé ẹ̀rí má so wọ́n bá bẹ̀rẹ̀ sí kó wọn jáde fún ìdájọ́ fún ìmúra wèrè tẹ́ ìmúra ti yín báyìí ẹ máa jẹgba mẹ́wàá mẹ́wàá ní gbogbo aráàárọ̀ fòdìdì ọ̀sẹ̀ méjì ẹ sì tún lọ san fáìní five hundred thousand láti fi pé kẹ́ lọ tún àyìn sí ẹ dákun ṣé a lè mú yàn mẹ́wàá bẹ́ẹ̀ kí nàìjíríà ọmọ yìí yóò yí padà àmọ́ bá a ṣe bẹ́ẹ̀ náà tí ó sì ọ́ndà ṣẹ̀ríà ìtajà náà. so ṣé ó wá tọ́lá bí òfin kí ẹni tí wọ́n tó ti bọ́ sínú victim yìí lápèjú because ó ní mùsùlùmí kan tó tó ti ṣẹlẹ̀ sí rí pípé tó òun ń lò láti fi sọ pé tó ti pòun tún múra bẹ́ẹ̀ wọ́n sì rẹ́pù òun tó tiẹ̀ tọ́ kí mùsùlùmí kó bọ́ta kó máa campaign ru nǹkan bá àbí tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ sí yẹn kọ́ta àwọn èèyàn ń lò nísìnyí pé àwọn táwọn ń sọ jáde pé nǹkan yẹn ti ṣẹlẹ̀ sáwọn rí àwọn ń jẹ́ àwọn ń jẹ́ kí àwọn tí wọn ò lè sọ̀rọ̀ kan lè máa bọ́ ọ̀tà sọ̀rọ̀ tó dá kí irú. lábẹ́ òfin ọ̀nà ẹni tí aburú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí yóò ké lọ sọ́dọ̀ àwọn ẹni tó bá rò fún wọn lè gbé oníjà mú àwọn ẹni tó fi aburú yẹn kàn ọmọ kíkà wá jáde sórí mídíà social media ká máa pariwo pé torí àwọn ẹni tí rẹ̀ ti ṣẹlẹ̀ sí náà kàn lè bá sọ̀rọ̀ ọlọ́run ọ̀bọ̀ fẹ́ bẹ́ẹ̀ nítorí pé ẹni tí máa ti ń ké pé irú ẹ̀ṣẹ̀lẹ̀ sí mi irú ẹ̀ṣẹ̀lẹ̀ sí mi wọ́n ń sànà kí aburú àti ìbàjẹ́ kó tàn ká láàrin àwọn olùgbàgbọ́ òdodo tó túmọ̀ sínú lábẹ́ òfin ọ̀nà torí pé tó bá ti di kó ti kọ́mọ̀ eléyìí náà ṣẹlẹ̀ sí eléyìí náà ṣẹlẹ̀ sí eléyìí náà akérò gbúrò oní ọ̀dàn wò òun náà ṣe gbogbo àwọn dáńsẹ̀ ń pariwo pé wọ́n ṣe wọ́n ṣe fáwọn wọ́n ṣe fáwọn wọn ọ̀rẹ́ nìkan kan mú bóun ṣe wá rò ń jọ́ tó náà bá ṣe tán so bẹ́tà ayélujára àìdí àwọn òyìnbó ni àwọn òyìnbó ló gba ìdí àyẹ̀wò àyẹ̀wò gan àwọn tó ń kàmpín fún pọ̀ wọ́n sì ní àwọn NGO tó ń sponsor Nàìjíríà yìí lórí pé wọ́n bá rèpù ẹnìkan kò gbọ́dọ̀ dákẹ́ kó pé àwọn so àwọn bá pariwo òun náà sì gbọ́dọ̀ dákẹ́ kó náà máa pariwo torí pé ariwo táwọn bá ń pa ní jẹ́ káwọn èèyàn máa réètì bí nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀ sí ní ó sì jẹ́ kíjọba náà lè tagìrì láti ṣe ń tọ́ba yẹ àìdí àwọn ìbò ni wọ́n sponsor àwọn kan lórí both European Union and America so Islam ò ní pé tábùrú bá ṣẹlẹ̀ ó dàbí ẹni tí ẹnìkan fi aburú tó fi ṣe ni wọn ní dákẹ́ ọ lọ sọ fáwọn agbófinró agbófinró àwọn ó ṣègbésẹ̀ tó bá yẹ so kò á nídìí pé lẹ́yìn ẹni tó ṣègbésẹ̀ tó bá yẹ kó tún gbé ta fáwọn ẹni tó sọ di tá a máa fi ṣe òfófó tá a máa fi ṣàyọnu sọ láti mọ̀ pé alágbádá nǹkan báyìí ṣe ó ṣe ń lọ fẹ́fẹ́ ọmọ ti sọ pé wọ́n rèpò rí mo rò rí bẹ́ẹ̀ àkóbá ní tó fà fẹ́ lómi future ẹlòmí ò ní dáa kódà tó bá bímọ lọ́jọ́ iwájú látàrí pọlọkọ wọn á tún máa fi àléébù yẹn ka àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ obìnrin tí ń ké kángbà kan pé àwọn kan rèébù ń rí nù àbí òye wa sọ gbogbo orú yẹn náà Islam ọ̀fẹ́.